إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوادي لوري إذن لكوا لتنو سنن أبي داود أول كتاب سنة باب في الخلفاء حدثنا عمرو بن عون قال حدثنا اشيم عن العوام بن حوشب عن سعيد بن جمهان عن سفينه قال قال رسول الله صلى الله عليه وسلم خلافة النبوة ثلاثون سنة ثم يؤتي الله الملك من يشاء أو ملكه من يشاء láti ọ̀dọ̀ سفينة إكلارا وصابع نبوة محمد صلى الله عليه وسلم ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé khilafatun nubuwa àrólé tí ó máa bẹ ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam salatuna sana 30 years ni ó fi last ثم يؤتي الله الملك من يشاء lẹ́yìn náà ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò gbé ọlá yìí ìjọba yóò gbé fún ẹni tó bá ń wù ú ọlọ́run ọba fún ẹni tó bá wù ú lẹ́yìn eléyìí aw mulkahu man yasha hadithi ó fi rinlẹ̀ fún wa ọlá tó ń bẹ fún àwọn al-khulafa ar-rashidun al-arba'a خليفة، khalifa mẹ́rẹ̀ẹ̀rin ọlá أبو بكر، عمر، عثمان، wọn abubakar رضي الله عنهم aliyun radiyallahu anhum ajma'in tabawo àsìkò tí gbogbo wọn fi ṣèjọba gbogbo ẹkú sí nǹkan bí 30 years ti abubakar radiyallahu anhu ọdún méjì lé díẹ̀ títí Umar bin Khattab radiyallahu anhu ọdún mẹ́wàá lé díẹ̀ ni títí Uthman bin Affan radiyallahu anhu ọdún méjìlá lé díẹ̀ títí Ali bin Abi Talib radiyallahu anhu ọdún mẹ́rin lé díẹ̀ tàbá sí gbogbo ẹ̀ papọ̀ yóò máa kú sí bí 30 years àwọn sàábí anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ àgbà sàábé tí wọ́n jẹ́ àrólé lẹ́yìn anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam kìláfà wọn ìjẹ́ àrólé fún anábọ̀wà Muhammad sallallahu alayhi wa ó jẹ́ kìláfà على منهج النبوة خلافة تشقيم بني إلنا أنبوى محمد صلى الله عليه وسلم eléyìí ó túmọ̀ sí pé àwọn tí wọ́n jẹ lẹ́yìn wọn ipé gbogbo wọn ìlànà wọn ò sí ní orí ìlànà anábọ̀wọ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n yìí tí ó bá mú jù òun ni tàn mẹ́rẹ̀ ni lẹ́yìn wọn ó ní Muawiya bin Abi Sufyan ló wá as-sahabiyyul jalil lára àwọn sàbí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam lòun náà ó ṣe gọ́ọ̀nà fún Umar ní àsìkò Usman náà ní nǹkan bí 20 years òun ni ó fi ṣe gọ́vnà ní ìlú sham sokowa tó di pé ó padà wá jẹ khalifa náà tó tún lu nǹkan bí 20 years lórí ìjọba so tó bá ṣe pé èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ ní umaru níyàn khalifa osman tó jẹ́ relative ẹ̀ ìgbà tó náà dórí oyè kò yọ kúrò ó fi lẹ́sílẹ̀ tó túmọ̀ sí pé òun náà ó gba títí Muawiya radiyallahu anhu yàtọ̀ sí ìsọkúsọ tí àwọn ọ̀tá wọn ọ̀tá Muawiya nínú àwọn ṣíyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n máa ń sọ nípa rẹ̀ ẹni àdúrà ni kò ń ṣe ní èpè bẹ́ẹ̀ ni ẹni tá nífẹ̀ẹ́ sí ni kò ń ṣe ní tá máa ń bínú sí. Si náà èèyàn ní òun náà ní àwọn mistakes ti tiẹ̀ ó láwọn ibi tóun náà ti ṣe lọ́hùn ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà lára àwọn sàábí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ní lára àwọn katabatul wahi àwọn tí wọ́n kọ al-Qur'an tí Muhammad sallallahu alayhi wa sallam tó bá ń ka lára àwọn حدثنا محمد بن العلاء عن ابن إدريس قال أخبرنا حسين عن هلال بن بن يصاف عن عبد الله بن ظالم وسفيان المنصور عن هلال بن يصاف عن عبد الله بن ظالم المازني ذكر سفيان رجلا فيما بينه وبين عبد الله بن ظالم المازني قال سمعت سعيد بن زيد بن أمر بن نفيل قال وني سعيد ọmọ zaid ọmọ amr ọmọ nufail ìkalára àwọn sábẹ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé قال لما قدم فلان إلى الكوفة أقام فلان خطيبا فأخذ بيدي سعيد بن زيد فقال آه عبد الله بن ظالم tí Sufyan tó sọ pé yàn kan bẹ láàrin àwọn méjèèjì ẹni yìí wọ́n ní Sa'id bin Zaid nígbàtí ó wá sí ìlú Kúfà lágbájá ọmọ lágbájá ó wá fi èèyàn kan ó ní kó mọ àdírẹ́sì àwọn èèyàn onísọ̀yẹ́dọ̀ ọmọ vej ó wá gbá ọmú lọ́wọ́ dání ó wá ní àlàtàrà ilẹ̀ àdùzọ́ọ̀lì ṣòrí alábòsí èyàn yìí fa ashhadu ala tis'a annahum fil janna ó ní èmi ó jẹ́rìí ipé àwọn mẹ́sàn-án wọ́n lọ sáljanna ولو شهدت على العاشر لم إيثم قال ابن إدريس والعرب تقول أعصم ó ní mo máa jẹ́rìí wípé èèyàn mẹ́sàn-án nínú àwọn sàábé wọ́n ń lọ sí aljanna tí ń bá jẹ́rìí ẹnì kẹwàá gan-an ní ìṣẹ́lọ́hun قال رسول الله صلى الله عليه وسلم وهو على حراء هنا نبوى محمد صلى الله عليه وسلم وليك حيران جك واني أثبت حراء إلى حراء دوسسي إنه ليس عليك إلا نبي أو صديق أو شهيد أنتم بلوري رأي هنا يا نبي الله وبركاته àbí siddiq tó ń ṣe abubakar siddiq aw shahidun àbẹ́ni tí ó kúkú shahidi tó ń ṣe umar qultu ó ní mo wá ní wọ̀mọ̀nì tísà àwọn mẹ́sàn-án òníyẹ qal rasulullah sallallahu àwọn tó túkù òní òjíṣẹ́ ọlọ́run ọba وابو بكر اتي ابو بكر وعمر وعثمان وعلي وطلحة والزبير وسعد بن ابي وقاص وعبد الرحمن بن عوف قلت ومن العاشر oni mo wá وفتلك talẹ́lẹ́ẹ̀kẹwàá fatalaka onaya ó ní ó wá dúó díẹ̀ lẹ́ni lẹ́yìn ìgbà tó dó díẹ̀ yẹn ó padà wá sọ pé èmi that is òun Sa'id bin Zaid bin Amr bin Nufail ó ní àwọn mẹ́wẹ̀ẹ́wá yìí anábì sallallahu alaihi wasallam ó pè wọ́n ní ọmọ aljanna qala Abu Dawud أبو داود سطي رواه الأشجعي عن سفيان عن منصور عن إلال بن يساف عن ابن حيان أن عبد الله بن ظالم بإسناده نحو سليم صفوة أواتي أبو محمد صلى الله عليه وسلم تجري الجنة فو بكنا حدثنا عصر بن عمر النمري قال حدثنا شعبة عن الحر بن صياح عن عبد الرحمن بن الأقنس أنه كان في المسجد فذكر رجل عليا عليه السلام فقال سعيد بن زيد فقال أشهد على رسول الله صلى الله عليه وسلم أني سمعته وهو يقول بكنا عبد الرحمن وما قل قلهم بين مشلاشين جكا أراكني كان منه مشلاشين ó wá sọ̀sọ̀kúsọ nípa aliyun ìyẹn khalifa ẹlẹ́kẹrin faqama sa'id bin zaid sa'id ọmọ zaid yìí ó bá dìde faqala ó wá ní ashhadu ala rasulillahi sallallahu alaihi wasallam mo jẹ́rìí wípé àníṣẹ́mí tuhu mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run wà wáyà kú tó ń sọ wípé asharatu fil janna àwọn mẹ́wàá مولط ا جنة النبي في الجنة النبي لطى ا وأبو بكر في الجنة أبو بكر لطى ا وعمر في الجنة عمر هو الجنة والزبير وعمر في الجنة عمر هو الجنة وعثمان في الجنة عثمان هو الجنة وعلي في الجنة علي هو الجنة والطلحة في الجنة طلحة هو الجنة والزبير بن العوام في الجنة زبير بن العوام هو الجنة وصعب بن مالك في الجنة صعب بن مالك هو الجنة وعبد الرحمن بن عوف الجنة عبد الرحمن بن عوف هو الجنة ولو شئت لسميت العاشر تواومي مع دارك يعني كي وطن بدارك هو الجنة قال فقالوا من هو àwọn tó ń sọ fún wa níta ní fasakata ó dákẹ́ qala faqalu man huwa wọ́n tún bèèrè lọ rẹ̀ faqala huwa Sa'id bin Zayd ó lẹ́ni kẹwàá tí anábíwa Muhammad sallallahu alaihi wasallam tí ó dárúkọ òun náà ni Sa'id bin àwọn mẹ́rẹ̀wá yìí pẹ̀lú anábíwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n wọ aljanna pẹ̀lú shahada nabuwa muhammad sallallahu alayhi wa sallam حدثنا أبو كامل حدثنا عبد الواحد بن زياد قال حدثنا صدق بن مسنى النقعي حدثني جدي رياح بن الحارث قال كنت قائدا عند فلان في مسجد الكوفة وعنده آل الكوفة أني مجكو lọ́dọ̀ lágbájá ọmọ lágbájá ní mọ́ṣálásí kúfà wàíndàwó arùn kúfà àwọn ará kúfà na bẹ̀m̀bẹ̀ fàjá a sa'id bin zaid bin amir bin nufail sa'id ọmọ zaid ọmọ amur ọmọ nufail huwawa فرحب بي وحياه أوكي وأقعده عند رجله على السرير أني كنت كو níbi ẹgbẹ́ sẹ́hún lórí kíní bí tìmùtìmù tó jùlẹ̀ فجاء رجل من آل الكوفة يقال له قيس بن علقمة يكن نوا ورا كوفة يركو رنجا قيس بن علقمة وهو فاستقبله هو كما فاستقبله ودجوكو فصب وصب برسني بيبو برسني بوين واتلو عن صحابه فقال سعيد Sa'id ọmọ Zaid wa ni man yasubbu hadha ar-rajul tala wọn tí ọkùnrin yìí ń bú qala yasubbu aliyan ẹni yẹ sọ fún pé àlì ló ń bú qala wa ni ala ara ashaba rasulillahi sallallahu alaihi wasallam yusabbuna indak thumma la tunkir ó ní bú àwọn sàábé ànábì sallallahu alaihi wasallam níwájú rẹ̀ ó dẹ̀ takoró èèyàn bẹ́ẹ̀ ولا تغير او ده كوريكت انا سميت رسول الله صلى الله عليه وسلم يقول واني لغني ان اقول عليه ما ما لم يقل ان مبطي وجشان الله ني ده في تصدره ان كتي وباصى فيسالني عنه غدا اذا لقيته شو ابي لو متبر جون بن دي القيامه ní bá pàdé rẹ̀ pípé tó sọ tí mi sọ ó ní mo gbọ́ tí ànábì sọ wípé abubakar fil janna abubakar ń lọ sal janna wa umaru fil janna umaru ń lọ sal janna wa saako ma'nahu ó ka àwọn tí ó ka yẹn ní thumma qala lẹ́yìn náà wọ́n sọ wípé la mashhadu rajulin minhum ma rasulillahi sallallahu alaihi wasallam yughbaru fihi wajhuhu khairu min amali ahadikum عمره ولو أمر أمر النوح لين بطكا وما واتكا وما واتا واني اوغوتي كانوا وصابي تا participate in be pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́hun Ọba yugabbar fihi wajhuhu tó ṣe pé eruku dà sójú rẹ̀ nígbà tí wọ́n jagun yìí tí eruku tó dìde eruku wá fẹ́ sójú rẹ̀ that is all try láti describe sin tí àwọn sàbẹ̀ ń bẹ pẹ̀lú anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam sallam lójú ogun ó ní ogun ẹyọ kan péré tí àwọn ìkànnà àwọn sàbẹ̀ tó ṣe pé witness kámọ́tì sọ ní tó ṣe pé tó máa ń ròyìn rẹ̀ nínú àwọn sàbẹ̀ wọn ní ṣahida al-mashahida kullaha gbogbo ogun tánàbíjà ló participate in bẹ́ẹ̀ Sa'id ọmọ Zaid wá ń sọ wípé ogun ẹyọ kan tí kan lọ àwọn sàábẹ̀ yìí tó ṣe pé ó witness ní khayru min amali ahadikum umra ó lóore jùṣẹ́ tí èèyàn kan fi gbogbo gbèsè ayé rẹ̀ ṣe nínú yìí kéèyàn kan ní kó ṣiṣẹ́ olóore ó jagun sójú ọ̀nà ọlọ́run ọba ó kírun ó ṣe sọ́dákọ̀ ogun ẹyọ kan péré tí kan nú àwọn sàábé tí wọ́n ń sọ̀rọ̀ ń pa wọn yìí tó ṣe wípé all witness ó lóore ju ìjọsìn tí gbogbo tí èèyàn kan nú yín tó fi gbogbo ìṣẹ̀mí rẹ̀ ṣe sàábé yẹn láti lè fi emphasize nǹkan tó ń sọ ó ní wọ̀lọ́ ọ̀mìnira ọ̀mọ̀rọ̀ níwà kódà kẹ́ni yẹn kẹ́mi rẹ̀ gùn bí ẹni ànábì inú alayhi salatu wassalam bó ṣe gùn ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa ànábì Nuh alayhi salatu wassalam ọlọ́wọ́ bá ní falabitha fihim alfa sanatin illa khamsina aman ọlọ́wọ́ bá ní 950 years lànàbì Nuh alayhi salatu wassalam ló fi jíṣẹ́ láàrin àwọn èèyàn rẹ̀ ní torí pé ẹ̀mí a máa gùn nígbà ẹ̀ so 950 years lànàbì Nuh alayhi ló fi jíṣẹ́ láàrin àwọn èèyàn rẹ̀ kéèyàn kan nú yín ìwọ tó ń sọsọ kú sọ tó ń bú àlí ọ̀dí aláwọ̀ àánú kéèyàn kan nú yín fi gbogbo ìṣẹ̀mí rẹ̀ kó fi ṣèjọ́sìn fọlọ́wọ́n ọba kò tó láàdá tí kan nú àwọn sàádé tí wọ́n ń gbẹnu àtẹ́lù yìí láàdá tí ó gbà níbi ogun ẹyọ ọ̀kan péré tó já pẹ̀lú anábùwà Muhammad sallallahu alayhi wa sallam so ló fi jẹ́ pé lára nǹkan tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ń sọ láàrin àwọn sàádé gan fúnra wọn ó ní pé la tasubbu ashabi ẹ má bú àwọn sàádé mi àárín àwọn sàádé náà ló ti ń sọ eléyìí o ṣùgbọ́n ń sọ ipé kí àwọn sàádé tán kéré kán àwọn sàádé tán dàgbà kán wọn fi àwọn sàádé tó ṣe pé àwọn gbà sílámù létà kán àwọn sàádé tán kọ́kọ́ gba ìsìláàmù kan má rí wọn fín la tasubbu ashabi walau anna ahadakum anfaqa mithla uhdi dhahaban ma balaga mudda ahadihim wala nasifa tí ẹ̀kan nu yín tó bá ní góòdù kí góòdù yẹn tóbi tó pọ̀ délẹ́gùn pé ńgbà kan bá kó gbogbo ẹ̀jọ́ ó tó lèrè òkè Uhud ó wá lóhun fẹ́lẹ́ ìdásítọ́ anábì sallallahu alaihi wasallam ní má balaga mudda ahadin wala nasifa kò tó múdú ọkà bàbà àbágbàdo tí kan nu wọ́n fi ṣe sọ́dákọ̀ láàdá tí ẹni tó fi òkè góòlù tó fi ṣe sọ́dákọ̀ ní nínú yín láàdá tí ó gbà àlefiwé láàdá tó ṣe pẹ́ni tó fi múdù ọkà bàbà àbí àgbàdo tó fi ṣe sọ́dákọ̀ nínú àgbà àwọn sàhábà radwanullahi alayhim sàábé tí sàábé lélẹ́ yìí ó bó wà lẹni tó wù tí ẹ sàábé rárá yóò wá yanu gbàgà yóò máa bẹnu àtẹ́lu àwọn sàábé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam yóò lòun tara fẹ́sìn ẹlòmíì yóò mú Abubakar yóò lálàsẹ rẹ yóò sọsọ kúsọ ń parẹ kí ló dé olóńdífẹ́ndì Aliyu radiyallahu anhu yóò mú Umar yóò lálàsẹ rẹ kí ló ṣe ẹ́ kí ló rọ́lù ẹ́ yóò ní wọ́n ṣàbùsí fún aliyu radiyallahu anhu ṣé aliyu radiyallahu anhu ló sọ fún ẹ wípé wọ́n ṣàbùsí fún àbí ìbáṣe umaru àti abubakar àti ali ìbáṣe tí ó dánmọ́rán ni àti umaru àti ali àti abubakar wọ́n rẹ́ láàrin ara wọn wọ́n bára wọn ṣe dáadáa kí wọ́n ló kàn wọ́n tó ń gbára ta fún Ali radiyallahu anhu débi pé kí ni ò ń já ránkì Abubakar ò ń já ránkì Umar kò wá ní wọ́n ṣe àmì ẹ̀ wá dẹni tó ṣe pé ẹlòmíì gan nù tún ṣe àṣejù délẹ́bù pé wọ́n ń ṣépè fún Abubakar àti Umar àwọn bí tó ń bẹ ní Iran irú Khomeini ó dìdì sọ ni yóò ní Allahumma la'an sanamai Quraysh èdè ọlọ́wọ́n bá ibi dandan rẹ ìgbéjìnà síkẹ́ rẹ kó máa bá òṣà méjì kúrẹ́ṣì abubakar wa umar abubakar àti umar ìgbárata fún ali radiyallahu anhu ní ìgbárata tó ṣe pé kò bá làákà ìmú òun ló sún wọn eléyìí ẹ ní rẹ̀yìn kan torí ẹ pé bákan náà tó mọ pàtàkì àwọn muhammad sallallahu alaihi wasallam kó bá wọn bú abubakar ká sọ pé yóò ẹni èèyàn kan torí ẹ pé tó mọ pàtàkì àwọn sàbí anábíwá muhammad sallallahu alayhi wa sallam kó bá wọn bú Umar kámátì sọ pé kó ṣépè fún so àwọn akẹ́ títí dòní nǹkan fi ń ṣèjọsìn tẹ́yìn láyò tẹ́láwọn fi ń sin lọ́hùn òun ni ìmá bú abubakar ìmá bú Umar ìmá ṣépè fún abubakar ìmá ṣépè fún Umar eléyìí ni nǹkan ń sin lọ́hùn wọn a máa ṣépè fáwọn sàábé tó kù gan náà ìpín wọn rí bàjẹ́ ńlẹ̀ wọ́n dé àpúrúvù ẹ̀ wọ́n rí ìbàjẹ́ ńlẹ̀ wọ́n àpúrúvù ìbàjẹ́ kí ni ìbàjẹ́ tó ń sọ kò ní pé lẹ́yìn ikú anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó yẹ àwọn náà tẹ̀lé wọn lórí àbòsí tán ṣe torí náà gbogbo wọn náà ń kọ́ alábòsí ni wọ́n lẹ́yìn àwọn tó máa ń yọ kúrò bí Fatima radiyallahu anha bákan náà Hassan àti Hussein tẹ́jà àwọn ọmọ anábùwà Muhammad, sallallahu alayhi wa sallam so wọ́n ayọ àwọn kan kúrò so tí wọ́n ju bí mẹ́jọ sí mẹ́wàá lọ lẹ́yìn àwọn eléyìí gbogbo àwọn sàbẹ́ tó kù lọ́dọ̀ àwọn tá ń sọ wọ̀nyí ẹni èpè ni wọ́n alábòsí ni wọ́n ẹni tó ran alábòsí lọ́wọ́ làwọn náà ṣùgbọ́n alhamdulillah ọlọ́run ò ní ká àmọ́ bẹ́nu wọn àwọn sàábí anábíwa muhammad sallallahu alaihi wasallam gbogbo wọn ẹni àdúrà ni wọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí ipò jùlọ lẹ́yìn anábíwa muhammad sallallahu alaihi wasallam òun náà lẹ́ni tó gbọ́ síbẹ̀ abubakar radiyallahu anhu ẹni tó lẹ́tọ̀ọ́ sí jùlọ lẹ́yìn tí ẹ̀ òun náà ni Umar òun náà lẹ́lú bọ́ síbẹ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ sí jùlọ lẹ́yìn Umar òun náà ni Usman òun náà lù bọ́ síbẹ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ sí jùlọ lẹ́yìn Usman òun náà ni Ali radiyallahu anhum ajma'in òun náà lù bọ́ síbẹ̀ tó àwa a sọ dáadáa nípa gbogbo àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a ní gbárata ní ìgbárata fọ́jú ìgbára tẹni tí ò ní làákàyè ìgbára ta òpònú èèyàn a nígbára ta fún kankan náà àwọn sàbí anábùwà muhammad sallallahu alayhi wa sallam lórí sàbí mi sọ̀rọ̀ jẹ́ pé lẹ́yìn ó pàtàkì púpọ̀ àwọn kan ẹ̀rí táwọn ti ṣe oríbú nìyẹn níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ìbẹnu àtẹ́lu abubakar umar usman àtàwọn sàbí tó kù lẹ́yìn Ali radiyallahu anhu àtàwọn tí wọ́n yọlẹ̀ àtàwọn tí wọ́n yọlẹ̀ Fatima Hassan Hussein Al-Miqdad àtàwọn mí bẹ́ẹ̀ a mọ̀ wípé nígbà tí èèyàn kan bá ṣe nǹkan kan tí àṣejù kan bá ń bẹ lára èèyàn kan àwọn ẹlòmíín ló kẹ káńtà rẹ̀ pẹ̀lú àṣejù mi kí ni àṣejù mi táwọn míì wá ṣe àwọn ẹ̀wá ní òkè torí Ali lẹ́fi ètò àwọn sàbẹ̀ tó kù torí ali òun lẹ́fi ń ṣépè fún abubakar torí ali òun lẹ́fi ń ṣépè fún umar torí náà ali yẹn náà àwọn náà wà kórìíra rẹ̀ ó wá di pé kí ni àwọn náà máa ń bẹnu àtẹ́lu ali radiyallahu anhu wọn àtọ̀sọ́kúsọ nípa ali radiyallahu anhu àwọn ilé ìlànà àfáǹpé ní annawasib annawasib àwọn ìdàkejì àwọn arrawafid arrawafid àwọn tí wọ́n kọ abubakar àti umar tí wọ́n máa bú wọn ó padà tún lágbára lára wọn pé èpè náà máa ń ṣẹ́ fún wọn àwọn later generation wọn àwọn bá wọn gbé kúrò níbi à ń bú à wọn sọ di kan máa ṣépè fún wọn irú ẹni yìí tí Al-Khumeyni ṣe tó sọ wípé rí ọlọ́wọ́n bá bá wa ṣẹ́bi lé bákan náà gbé jùnà sí ìkẹ́ rẹ̀ Abubakar àti Umar àdúrà ni ó bí wọ́n ṣe ṣe àdúrà láàárọ̀ tó bá kírun tán lára àtikáàrù tó mọ̀ ń ṣe lẹ́yìn irun nìyẹn ìyẹn alkhumeini tẹ́lómi orúkọ ẹni ọlọ́run ọba ní tí wọ́n mọ̀ pé àwọn ògbóǹtarì di ẹni èṣù òun ni ìtì máa fi ṣàdúrà láàárọ̀ láàárọ̀ ní tiẹ̀ òun ni pé kí ni kọ́lọ́run bá kó ṣẹ́bi ilé òṣà méjì kúrẹ́ṣì Abubakar àti Umaru ló ń pè lóṣà kí lọ́dọ̀ fi pọ̀ lóṣà torí wípé orí pé àwọn mùsùlùmí gba àwọn kùrẹ́ṣ àwọn sàábé orí pé kí ni wọ́n gba ti àwọn méjèèjì tó wá wo pé kí ni ìpè wọ́n ti sọ wọ́n di òòṣà lòun náà fi ń pè wọ́n ní òòṣà ni so àwọn kan náà wá tako àwọn tí wọ́n máa ń bú Abubakar àti Umaru nígbà yẹn àwọn ẹni wọ́n pè ní anawasi anawasi that is àwọn tí wọ́n gbógun ti Ali àtàwọn fámìlì rẹ̀ wọ́n ètì àlí wọ́n ètì fáfímà wọ́n ètì hasan wọ́n ètì hussein ibi táwọn náà bá ti láwọn ń ṣe wá àti wọ́n ń ṣe kútbà wọ́n ó máa bú wọn ni wọ́n mọ̀ bú wọn mọ̀ sọ̀sọ́kúsọ ń pa á lè láàrin irú ẹ̀ ni arákùnrin ta ló sọ̀rọ̀ ń bí báyìí tí Sa'id bin Zayd tó wá rò pé àlí ni wọ́n ń bẹnu àtẹ́lù hasanu ló ń sọ̀sọ́kúsọ ń pa hussein ló ń sọ̀sọ́kúsọ ń pa àwọn ẹni ọlọ́la ẹni wọ̀nyí ló fi wá sọ ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó ní lágbájá ọmọ aljanna ni lágbájá ọmọ aljanna ni àárípé ìfọ́lẹ́nu ló jẹ́ fún àwọn tí wọ́n ń bú àlì at the same time àwọn tí wọ́n ń bú abubakar àti umar oní saheed bin zayed ló fi wá sọ wípé ogun ẹyọ kan tí gbogbo àwọn sàábẹ́ tí wọ́n participate ń bẹ́ẹ̀ ó lóore ju ìjọsìn téèyàn kan nú yín tó ṣe ní ìgbésí ayé ẹ̀ ìjọsìn téèyàn kan nú yín ṣe fún gbogbo ìgbésí ayé rẹ̀ kódà kí ẹni rẹ̀ gùn bí ẹni anábìnú alayhi salatu wassalam gbogbo ìjọsìn tó ṣe gbogbo ìsẹ̀ní ẹ̀ tó gùn yẹn náà kò tó lábá tó ṣe pé ìkànnú àwọn sáré yóò rí níbi ogun ẹyọ kan tó participate pẹ̀lú nínú pẹ̀lú anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam torí pé láàrin àwọn sàábé gan wọ́n jura wọn lọ wọ́n jura wọn lọ khalid bin walid lára àwọn tó pàṣẹ́tì nínú ogun tánàbí jáde ṣùgbọ́n àwọn kan ṣíwájú rẹ̀ ní islam yìí ibi tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó nífẹ̀ẹ́ khalid dé anábì pé ní sayfullah idọ̀ ọlọ́wọ́n wa lórí àwọn ọ̀tá lójú ogun ní tí anábì nífẹ̀ẹ́ rẹ̀ dé ṣùgbọ́n ìjọ tó ṣe ìwà tó kù díẹ̀ káàtó sí abdulrahman bin auf ìkànnú àwọn sàábì anábìwa muhammad sallallahu alaihi wasallam, sallam tó ṣe pé òun patisipéètì níbi ọ̀pọ̀lọpọ̀ ogun tánàbí já lára àwọn tó rẹ̀ ti gba ìsìláàmù tipẹ́tipẹ́ ni bákan náà lára àwọn tó tún ran ìsìláàmù lọ́wọ́ pẹ̀lú owó rẹ̀ ni ó ran ìsìláàmù lọ́wọ́ pẹ̀lú owó ó ti gba ìsìláàmù ti pẹ́ òun náà tún jagun èèyàn kan tó ṣe pọ́wọ́ ìsìláàmù tiẹ̀ wá létà bákan náà jagunjagun ní tóun náà jagun sójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala lásìkò anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n òun ní ìsìláàmù tiẹ̀ ó wá létà ni bákan náà owó tí abdulrahman bin auf tó fi rán ẹ̀sìn lọ́wọ́ in addition tó pé kíní ó jagun òun ò rán ìsìláàmù lọ́wọ́ pẹ̀lú owó tó lẹ́hùn yẹn àárí pé kí ni wọ́n jura wọn lọ wọ́n jura wọn lọ anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún un pé la tasubbu ashabi ẹ má bu àwọn sàábé mi tó ń bọ́jẹ́ pé òun gangan fúnra ẹ̀ náà ni lára àwọn sàábé lòun náà wá ṣùgbọ́n wọ́n jura wọn lọ anabi sallallahu sọ fún ipe walau anna ahadakum anfaqa mithla uhdi zahaban ma balagha mudda ahdihim wala nasifa bẹ́yàn kan nu yín tó bá fi lè fi bèbí òkè góòdù èké òkè òhòdù ní góòdù tó fi ṣe sàdákà ni kò tó múdú àgbàdo àbí ìdajì múdú àgbàdo tí kan náà àwọn táǹsọ̀ yìí tó fi ṣe kíni tó fi ṣe sàdákà sí ojú ọ̀nà ọlọ́wọ́n wa tó ló gbé pé ń gbà míì èyàn ó ná 2 naira èyàn ó ná 100 eh, naira láàdá tí ó gbà ó lè jù ládẹ ẹni tó ná twenty thousand naira lọ látara àníyàn látara àníyàn bóò làníyàn nìyẹn ṣe rí ṣèlú jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àdìfẹ́ǹdì àwọn àgbà sàábé lọ́dọ̀ àwọn tó kéré sí wọn nú àwọn sàábà anábì sallallahu alayhi wa sallam ti dìfẹ́ǹdì Abubakar lẹ́gbẹ̀ẹ́ Umar lẹ́gbẹ̀ẹ́ Umar abubakar ṣe nǹkan tó dùn Umar radiyallahu anhu Umar wa bínú abubakar ń bẹ ó ṣàn bínú náà ni anabi muhammad sallallahu alaihi wa sallam padà wà gbọ́ sọ̀rọ̀ yẹn anabi bínú sí Umar ìpè a ah, ẹni ìgbà tí gbogbo yìí tẹ rìjẹ́tì ni èyí tó kọ́kọ́ bà mí ni láàrin ẹni tó ṣe pé ìwọ̀nba díẹ̀ tó ní ó fi sọ̀pọ́ọ̀tì ẹ̀sìn ànábì wa bẹ̀rẹ̀ sí ní kà fún Umaru ni débi pé Abubakar tún bẹ ànábì sallallahu alaihi wasallam pé eré ojúṣe ọlọ́run ọba èmi ni mo ṣe àbòsí fún ànábì mọ̀ pé Abubakar ló ṣe ṣùgbọ́n rí pé Umaru ti rí áàkì kọjá bó ṣe rẹ̀ ó ti bẹ́ẹ̀ ní ó yẹ kó ṣe kíni kó lè gbẹ̀bẹ̀ kó kúrò ń bẹ̀ kẹ parẹ́ síbẹ̀ ni ànábì wa ń sọ fún Umaru gbà tí mo gbé ìtẹ́ rìjẹ́tì ni ẹni tó ṣe kíni tó tẹ́ ọgbà mi lélẹ̀ so ló jẹ́ pé ọlá àwọn sàhábà àgbọ̀dọ̀ mọ́ àgbọ̀dọ̀ bẹnu àtẹ́lu anybody nu wọn ṣùgbọ́n àti gbọ́dọ̀ gbà pé kí ni wọ́n jura wọn lọ àgbọ̀dọ̀ gbarata fún sàábé kan káwà gbé ọlá fún ju ẹni tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam lòun ló wà wájú àgbọ̀dọ̀ ṣe yẹn so léyìí orin tí àwọn ahlus sunnati wal jamaa tí wọ́n ń bẹ lórí ẹ̀ بكنا هاري سعيد بن زيد بن عمرو بن نفيل رضي الله عنه هاري بوشيشي كوكوكو منشن هاري ní gbogbo àwọn instances tó bá ti ń narẹ́tì ọ̀rọ̀ tó gbọ́lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam yẹ yóò fi rẹ̀ sẹ́yìn kò ní dárúkọ ara ẹ̀ tẹ́ bá ẹ̀ wá yóò ṣe wá dárúkọ ara ẹ̀ àbí kó sọ fún gbàmí tẹ tó bá wù ní mo lè dárúkọ ẹlẹ́ẹ̀kẹwà tálẹ̀ ẹlẹ́ẹ̀kẹwà bí ẹ̀ṣẹ̀ wa dárúkọ rẹ̀ so ló fi jẹ́ pé ó dá kéèyàn tráì láti máa rẹ̀rẹ̀ ńlẹ́ kó mọ̀jọ ni tó ṣe pé yóò mọ bló ara rẹ̀ kó lè káwọn èèyàn pàtàkì òun ṣíwájú kóhun tó sọ pé kíni òun fẹ́ pàtàkì ara òun ni ṣùgbọ́n lè lè pé òun yóò mọ pàtàkì ara rẹ̀ báwọn yóò pàtàkì rẹ̀ eléyìí kò ń ṣe nǹkan tó bá mu àfi tó bá ṣe pé ó máa ń bẹ ní situation tí ẹ kó ti sọrú nǹkan bẹ́ẹ̀ ilé ẹni Usman radiyallahu anhu tó ṣe ìgbà táwọn èèyàn kan wo bí ẹni tó ṣe pé kò já mọ́ nǹkan kan ní àsìkò kìláfà rẹ̀ àwọn ọmọ kéékèèké tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ṣe àwọn sàbí ṣùgbọ́n wọ́n ń wà rí fi Usman radiyallahu anhu bí ẹni tó ṣe pé kò ní ṣe olóore kan tó ṣe bí ẹni tó kówó òru jẹ Usman wà fọ́s láti sọ̀rọ̀ ẹ̀yìn èèyàn mo fẹ́ kẹ́ jẹ́rìí sí kìíní ìgbà tó ní sọ̀rọ̀ láàtọ́lá ní ta ní ó ra nǹkan báyìí ta ní ó ra nǹkan báyìí fún mùsùlùmí fáwọn mùsùlùmí mo ra àbí mo ra wọn ló ra tàlẹ́ni tí ó ẹ̀kíìpù àwọn tọ́fẹ́ lọ sójú ogun báyìí báyìí nínú yìí ni bó ṣe àbí mi ṣe wọ́n ló ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní kàwọn kàwọn yẹn eléyìí kò kí ń ṣe kíkà títí ìgbéraga ṣùgbọ́n kíkà wípé wa amma bi ni'mati rabbika fahaddith ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá rẹ̀ bá ṣe lé ẹ lórí fi sọ̀rọ̀ nígbà tó bá wúlò kéèyàn fi sọ̀rọ̀ torí pẹ́lú ní owó sùsùn yóò wo bí ẹni páwọn làwọn ṣe nǹkan àwọn làwọn ṣe lé àwọn ṣe lé kí ló ṣe tó ń yẹ lójú àwọn míì náà ṣe jù ẹ lọ ṣerú situation bẹ́ẹ̀ èèyàn a máa sọ̀rọ̀ nígbà míì láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé kí ni ọlọ́run bá ṣòro fún àwa náà ṣùgbọ́n tí ò bá ti di pàtàkì kan fún èèyàn gbọ́dọ̀ avoid yẹ èèyàn ń ṣe kárí nìyẹn ṣùgbọ́n tí ìdí pàtàkì bá wà fún kò sí nǹkan tó burú mi pé kéèyàn sọ láti lè jẹ́ kí àwọn èèyàn kan kẹ́kọ̀ọ́ àbígbà míì ni láti lè fi encourage àwọn èèyàn láti ṣerú nǹkan téèyàn ń ṣe láti tọrú lànà téèyàn ń tọ̀ olówó tó ní lápèjúwe alágbádá wọn náà ṣe nǹkan kan try láti ran ẹ̀sìn lọ́wọ́ èmi ṣe báyìí mo ṣe léyìí mo ṣe léyìí kò sọ ń sọ kó fẹ́ ṣe rè gún kò sọ ń sọ wípé kí ni ó fẹ́ ṣe kárí ni ṣùgbọ́n ó fẹ́ fi ẹ̀ǹkọ́rẹ́jì ẹni tó ṣe póhùn ò lẹ́mi níná irú ẹ̀ náà ni ká náwó ń gbà mí kẹ́lómi rí ìpè ẹni pé tá a bá là ń èyí tó dáa jù ni pé ká áìdì ẹ̀ ká má jẹ́ kẹ́lómi mọ́ ṣùgbọ́n tá a bá rí páwọn kan ni wọn ò fẹ́ ná àlè ná káwọn náà lè bá a ṣe kíni kan lè bá a kọ́ṣe wa àlè ná káwọn yẹn náà lè ṣe kíni kan lè kọ́ṣe wa àníyàn tá fi ṣe àníyàn pa afẹ́ ẹ̀ńkọ́rẹ́jì àwọn èèyàn kan tó ń fà sẹ́yìn ni yíyan afẹ́ ti ládàá wa rárá sọkùnjẹ́ bí yẹn náà ṣe jẹ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa àdìọ́kàn gidi